níbi yà ṣe ń tẹ̀síwájú lórí àwọn ètò alọ́lọ́kan òjọ̀kan láti iléeṣẹ́ rédíò ayékò ìjọwọ́ ń jẹrin one point one tó wà lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ètò alfik fìdín. Wallahu alladhi la ilaha illa hu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين an kí ẹ̀yin olùgbọ́wọ́ wọ̀nyí pé àdìjọ kú ojúmọ́ abárúkà ojúmọ́ aláàjẹká ṣe ó pé ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfíkì òfìdín ọ̀làdùnní belon ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oní ìbéèrè wọ́n ní bàbá tí ń bẹ tó jẹ́ pé ó níyàwó wọ́n sì ń gbé ní ẹ̀yìn odi ìlú tí wọ́n wà kì í ṣe lórílẹ̀‐èdè bòmí o ṣùgbọ́n ní ẹkùn kan nínú àwọn ẹkùn orílẹ̀‐èdè ibi tí wọ́n wà ìyàwó tí wọ́n wá ní ọjọ́ òǹtajà ó fi ń tajà ń bẹ̀ títí fá wọ́n fi ṣetán àti wá wálé padà nígbà wọn á ni obìnrin tó jẹ́ ìyàwó wọn á gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ pé kí wọ́n dákun kí wọ́n fún un lásìkò díẹ̀ kóun kàn fi lọ yanjú ẹrù òun ní ibi tí ó wà àti àwọn ọjọ́ òun pátápátá tọ̀ ọ wá lọ bẹ́ẹ̀ kò wá wálé bọ̀rọ̀bọ̀rọ̀ ayé ìgbà náà ẹ̀rọ gàásì mi létí òsì sí ìwọ́pọ̀ lágbọ̀ndàn ọ̀dọ̀ ibi tí wọ́n wà nígbà náà lọ́hùn bíi ti sìn wọ́n sàtò wálé kọ̀ wá ó tó wá kọ̀ wá títí fá ó fi ń lo bíi odindi ọdún mẹ́rìndínlógún níye ń bẹ̀ àwọn tí wọ́n sì fẹ́ rán lọ pé tí wọ́n bá kọjá lọ sọ́hùn pé ẹ bá gbúrò ìyá lámọ́rin wọn ní dáadáa níbẹ̀ kódà ń tajà rẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò sátẹ̀sì dé bọ̀rọ̀bọ̀rọ̀ bí ọdún mẹ́rìndínlógún ló tó dé wọ́n ní lẹ́yìn ọdún mẹ́rìndínlógún tó wá tó dé yìí ǹjẹ́ ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam fún irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ obìnrin tó jẹ́ pé ó jẹ́ ìyàwó sí ọkọ tó jẹ́ pé ìyàwó òun ó wá ṣe ẹ̀gbọ́n ọkọ tóun jẹ́ obìnrin èdè àìyedè bẹ́lẹ̀ láàrin wọn débi pé wọ́n sọ lọ títí fá wọn ò gbọ́ wọ́n sọ lọ títí fá wọn ò gbà ọkọ sì ní ọ̀dà òun gbà láti gba ìyàwó òun padà ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ lóbìnrin òun sàtàkù jálẹ̀ ni pé dẹ́dẹ́ ládẹ́dẹ́ gbọ̀n obìnrin yóò lọ yóò kó lọ ọkọ náà ni títí ọkọ náà pé ọ̀dà kẹ́bí mọ́ dàrú ló bá kúfẹ̀ kan pé ọ̀dà ọ̀wá máa lọ́ngbà náà Eh, wọ́n ní obìnrin ti wá lọ níyàwó mi ǹjẹ́ irúfẹ́ ọkùnrin òun ó ti lọ lọ́kọ mi ìjàre ǹjẹ́ irúfẹ́ ọkùnrin òun tóun jọkọ ṣé kò sẹ́lọ̀n pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ó gbà kí ìtúká ìhòpin àkó dé bá òun àtìyàwó ẹ̀ látàrí pé àǹtí rẹ̀ ní dandan lákìyàwó sàmọ̀ lọ ipe ṣé kò sẹ́lọ̀n àti pé tó bá sẹ́lọ̀n ọ̀nà wo ló lè gbà tí ó fi lọ ṣe tútúbá lọ́dọ̀ irúfẹ́ obìnrin òun eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ lákòókò bá ẹ̀kejì ó ní pé wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ fún ẹni tó ń ṣe sọ̀lá lọ́wọ́ láti máa wí àdúrà yìí ní rúkúrò wípé allahumma ighfirli warhamni wàdíni wàjibóni wàràfíni wàrùzùkùni wàràfáàni wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ ní ó ń bẹ fún yàn láti máa wí àdúrà yìí ní rúkúrò àbí sùjúdà àti tàṣàwùd nìkan ni ìgbàláyè ti wà fún yàn láti máa ṣe àdúrà bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته ẹni tó kókó ń dalẹ̀ tó wá jẹ́ pé òun àtìyàwó rẹ̀ ni wọ́n jọ kókó ń bẹ̀ ṣùgbọ́n tíyàwó padà gba yọ̀ǹda àti padà sí ìdálẹ̀ yẹn láti lọ kó àwọn ọjà rẹ̀ tí ń tà lọ́hùn wá sílé. Si ṣùgbọ́n tó ṣe pé lílọ rẹ̀ láárí obìnrin yóò padà fi lẹ́yìn ọdún mẹ́rìndínlógún wọ́n á ń ṣèbéèrè pé sọ́kọ lè gbà padà ọ̀rọ̀ gbígbà padà ìgbà padà kọ́ ni ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ nítorí pé ẹni tẹ́ kọ̀ báwo lè ṣe fẹ́ sọ pé ìgbà padà ẹni tí èèyàn bá kọ̀ èèyàn á máa tún fẹ́ lédè Yorùbá èyí lè sọ pé ìgbà padà ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ tún fẹ́ lábẹ́ òfin Ọlọ́run ìyẹn tí kíkọ rẹ̀ ọba ti pè àmẹ́nitẹ́ bá ti kọ̀ tó bá ti pé mẹ́ta ẹ̀yà àti gbà padà ò sí fún yín ẹ̀yà àti fẹ́ padà ó ti dí àyàfi tó bá tó lọ lọ́kọ míì tí wọ́n á jọ gbégbégbé tọkọ tí náà bá wà kọ́lẹ̀ tó bá wà yín fẹ́ ẹ wàá ṣẹ̀ṣẹ̀ lọ dúnadúrà bẹ́ẹ̀ sì fẹ́ ni ṣùgbọ́n rèé tẹ̀sí béèrè ń parẹ́ nísìnyí ẹ̀ kọ́lẹ̀ wọ́n gbà yọ̀ǹda pé òun fẹ́ lọ pẹ́rù òun nídàálẹ̀ ni ṣùgbọ́n ṣe ló yẹ kí apó tètè dé ọgbọ̀n sọ́hùn ó sọdún mẹ́rìndínlógún àtẹ̀yìn ò ti torí pé kò tètè padà dé kẹ́ ẹ bínú ti kọ́ lẹ̀ ìyàwó yín náà ni kódà ló bá tún ṣe ìlọ́pọ̀rú ọdún méjì ìyàwó yín náà ni tẹ̀yìn ọba ti sọ pé kọ́ lẹ̀ tó kò sì gbọ́dọ̀ dé kẹ́ ẹ má ṣílẹ̀kùn lé fún àfi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ nìyí ṣe lẹ́yìn ìjọba ti ṣe jẹ́ wọ́n ní obìnrin tó ẹ̀pọ̀n àtẹ̀gbọ́n ọkọ wọ́n jọ ní gbólóhùn aṣọ ìjà pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n ọkọ tóun wá jóbìnrin tí ń bá ìyàwó àbúrò rẹ̀ jà òun á fà kíkọrí pé alágbọ̀ngàdà àfi kóbìnrin yọ lọ náà ni ọkọ wa ti torí pé lérò tiẹ̀ kẹ́bí ọmọ bá tu látẹ̀gbọ́n ti ní yọ lọ náà ni kó wọn náà máa lọ so ṣé kìí ṣe pọ́kùnrin ti ṣẹ obìnrin yìí ó ṣẹ̀ sófin ọlọ́run ọba bí tó bá sì jẹ́ pọ́ ṣẹ̀ sófin ọlọ́run báwo ni ó ti ṣe túbà akọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ọkùnrin ló máa ń fẹ́ yàwó anabi sallallahu alayhi wa sallam ó ní innama talaqu liman akhadha bis-saq ọkọ tó fẹ́ yàwó òun ló lè kọ obìnrin sílẹ̀ bí ìyàwó rẹ tó fẹ́ tí ó wu bàbá rẹ kó máa bẹ lọ́ọ̀dẹ̀ rẹ̀ tí ó bá tẹ́ ìyá rẹ lọ́rùn pé kíru rẹ̀ jẹ́ ìyàwó fún ọ wọ́n dá lábàá fún ọ ni wọ́n gbọ́ mọ́ràn ni pé tọba lè kọ obìnrin yìí lẹ̀ kò bá dùn máa wọn. àmọ́ pé bàbá rẹ ọ̀bọ̀ kọ ìyàwó àbí ìyá rẹ ọ̀bọ̀ kọ obìnrin òfin ṣẹ̀rí àfààyè gbaru eléyìí á ń bọ̀sibọ́sí ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ àbí màlẹ́bí rẹ. torí ẹ̀ àwọn nǹkan tí a lẹ́tọ̀ọ́ sí là máa pè ń tiwa nígbà tá a bá ti nímọ̀ nípa òfin ọlọ́run àfìsàlẹ̀ yín náà fi tó nígbà tá ẹ fàṣà tó tán lè wá ṣẹ̀ṣẹ̀ wá ń wádìí ọ̀rọ̀ nípa ẹ̀sìn hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé bá tọmọ ọlọ́mọ jẹ́ ẹ bá ti béèrè ìdájọ́ ẹ̀sìn nípa rẹ̀ ṣẹbẹ́sìn náà ló mú yín àtòbìnrin yẹn máa gbé nígbè lọ́kọláya ṣe ti béèrè òfin ọlọ́run ọba ṣáájú kó tó di pé ẹ lè dànù ẹsẹ̀ ẹsẹ̀ ẹ sì ṣe nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò fẹ́ kẹ́ ṣe. tó bá jẹ́ pé tí ìyàwó tá a fẹ́ ọba ti wá tẹ́ kan lọ́rùn nínú àwọn mọ̀lẹ́bí wa náà lábàá máa kọ́ ọ ìyàwó mélòó ni ó kù lọ́ọ̀dẹ̀ ọkọ kan láyé yìí. Ah, gbogbo ìyàwó tẹ bá fẹ́ láyé èdè òyédè ọbẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan ẹnìkan tiẹ̀ wà nínú mọ̀lẹ́bí yín ní fẹ́ rí mi rẹ̀ látàn ṣòbó láti wá fẹ́ ṣe léyìn sí ṣe ìwọ ọkọ náà ni aláti ṣe tẹ́yẹ kọ́ ọmọ àti ṣe ara rẹ̀ ìwọ wò wò sóbìnrin yìí ṣe iwa ṣé ìwà rẹ̀ kan bẹ tọyọ pípọ tí Ọlọ́run ti pàkíyèsí rẹ títí ọkọ láti yí padà fi nílé jọ gbé má so eléyìí ni wọ́n lè wò tó fi kọ obìnrin lẹ àmọ́ kí wàá ṣe pé nìkankan nínú mọ̀lẹ́bí rẹ̀ wàá sọ pé kọkọ lẹ ni lẹ àà ọba wa kò tó bá wọn àwọn náà sì tó tọrọ rẹ kó dárí ó òun ti bọ́ ọmọ ọlọ́wọ́ nìyẹn wọ́n ní sáà lè máa ṣàdúrà tí wọ́n wí yẹn nínú rúkọ́ rárá o àyè ògbà wa láti kà máa ṣàdúrà nínú rúkọ́ nínú rúkọ́ á máa ṣe àgbéga ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa amma rúkọ́ fa'azzimu fihi rabb ẹ bá rúkọ́ ẹ máa gbé ọlọ́wọ́n ọba tóbi níbẹ̀ sànàbì máa ń sọ pé subhana rabbiyal azim. tába sì ṣàfikún wa bihamdihi ìwádìí fi hàn pé kò burú. bákan náà anábì máa ń sọ pé so dóòsàn subuhun qudusun ìkẹtì wọ̀ war ruwa bákan náà tó máa sọ pé so subhanaka allahumma wa bihamdik. wa tabaraka ismuka allahumma ighfir li. sọ eléyìí ń bẹ́ẹ̀ náà dùn à tánàbì sallallahu alaihi wasallam máa ń ṣe ní rúkú lásán kì í ṣàdúrà mí lẹ́yìn rẹ̀ ní rúkú. Aisha radiyallahu anha òun ló fi yé wa nígbà tó lọ́wọ́ bá sọ idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba bàtọ́ lọ́wọ́ bá sọ kalẹ̀ anabi fi máa ń wí gbólóhùn yẹn subhanaka allahumma wa bihamdika allahumma ighfir li ó máa ń sọ rú rẹ̀ nínú rúkú rẹ̀ àti foríkan rẹ̀ yu'awwilu al-Qur'an ànábì fi ń sàlàyé kíni al-Qur'an ni kò wọ́n máa ṣe gbàtọ́ lọ́n sọ pé fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba ìtọ́lọ́n fi pálá sẹ́wọ̀n iná ní gbólóhùn tánàbí ń wíwọ̀n ní rúkú àti foríkalẹ̀ àmọ́ àdúrà kan yàtọ̀ sí gbólóhùn yìí nìkan tó ṣe àkójọpọ̀ rabbighfirli ọlọ́run forí jìn ẹ̀ gbọ́dọ̀ sí ń rúkú yìí ṣùgbọ́n tẹ bá forí kanlẹ̀ ẹ máa tọrọ gbogbo tẹ máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà anabi sallallahu alayhi wa sallam ni aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wájú náà nígbà tó bá forí kanlẹ̀ so ó tún sọ ọ́nà àdéhìs ó ní wa amma as-sujud fa akthiru fihi mina ad-du'a fa qamina an yustajaba lakum tẹ bá forí kanlẹ̀ ẹ máa lọ́pọ̀lọpọ̀ torí gbígbà àdúrà ni jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nù ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí ìhódàwọ̀ bíṣọ lẹ́yìn tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inṣáàlá ní Ògbómọ̀ṣọ́ Central Mosque Ọ̀jàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt òun náà ni yóò gbìnàyà Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́rẹ́ lógbọ̀nsọ́ hudan wabushro inshallah ó sì tún tẹ̀síwájú léyìí tó jẹ́ ti ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ní ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ó ń tẹ̀síwájú lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ ẹ lórúkọ yín o. hello hello orúkọ yín o hmm. aleykum salaam wa rahmatulah orúkọ yín yẹ ti ń pè ọmọ ah, anas láti àwùjá ẹ mọ bínú jáde ẹ tún lè hello orúkọ yín o hello orúkọ yín ti ń pè. ẹ eh, ìbéèrè wa ni tí wọ́n sọ fún ìgbìmọ̀ náà ọlọ́run ló ṣàjọyọ̀ ọ̀fẹ́. òṣìṣẹ́ ìwà ní ìpínlẹ̀ pé ẹni tí wà náà lé tó ń gbé bọ̀sínú ilé yẹn ìtumọ̀ àti tọ́lẹ́tì ṣe ń tèmi tó wá fẹ́ ti tajúd ṣé ó lè fẹ́ yàrá ara ń bẹ̀ àti tẹ̀lé ní kọ́bọ̀tà aláwọ̀kọ́ nìyẹn. ẹ̀ẹ́dẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ibi tí ẹ̀ ń gbé tó mọ́tò tó wà ń bẹ̀ ẹ̀ ẹ́ pé àwọn tó wá ń ṣe àwọn àbá ṣùgbọ́n ẹ̀yà máa dá sí láti gbé wọn fẹ́ gbé mọ́ọ̀sì yẹn sókè ẹ̀yà wá di afá yẹn mọ́ọ̀sì yìí o ṣé èmi ṣe àmà ìgbà àmà kékeré dọ̀rí à olúwa máa ṣe ń bẹ̀ o ṣé ẹ lè fi owó ṣe àwọn àti kí ẹ máa dájú ṣé ìlú wa. alhamdulilayi ibi tí à ń ti ń wẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àyè ìgbọ̀nsẹ̀ wà gẹ́gẹ́ bí àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ilé ìtakọ́ máwọn yàrá wa tá a lè ṣàlùwàlá nínú rẹ̀ àbá lè ṣàlùwàlá nínú rẹ̀ a lè ṣàlùwàlá nínú rẹ̀ ṣùgbọ́n ká mọ̀ pé ká sọ bísímìlá ní ìbẹ̀rẹ̀ àlùwàlá ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ ó fi hàn pé ọ̀ràn àyàn ni káwa dárúkọ ọlọ́run ọba láàyè ibi tó ṣàkójọpọ̀ ibi tá à ń tún ti ń ṣègbọ̀nsẹ̀ ó jẹ́ nǹkan tó wà makaro lábẹ́ òfin ṣẹ̀ríà akórira rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní àgbọ̀dọ̀ ti torí ntọ́jẹ́ makaro káwa pa wájibù tì eléyìí túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ sàlùwàlà nírú ilé ìgbọ̀nsẹ̀ báyẹn kò burú kẹ́ tún dárúkọ ọlọ́run tó ń tipa kórìíra wíwí rẹ̀ nínú irú ààyè yẹn nítorí kálùwàlà yín ò lè bàjẹ́ ń tọ́lá làáfíà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ sọ ikú ibi tẹ́ ń ti ṣe ọ̀sọ̀lá mọ́ṣáláṣí yẹn ìmáàmù rẹ̀ irú àwọn tí máa dáyàn lónìí kò sí tàbí ṣùgbọ́n gbogbo kálukú tán bá bá sọ̀rọ̀ náà máa dáyàn lónìí so bóyá ń tẹ gbà lérò ni pé ìmáàmù ibi tẹ́ ti ṣe sọ láti oníyàwó ni tí ìmáàmù yín bá jọ níyàwó kò yẹ kẹ́ tó lẹ́yìn ẹ̀ nítorí pé òfin ṣẹ̀rí àfihàn wa pé gbogbo ẹni tí pálọ̀ ń ṣe yẹn ń wò tí ń janú fánú parọ́ fáwọn èèyàn kó mọ tọpamọ́ onítọ̀hún ò ní jẹ́ mùsùlùmí má nítorí pé òfin ọlọ́run sọ pé ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa tọpamọ́ àyàfi tó bá wù láti fi mọ àwọn àránṣẹ́ rẹ̀ àwọn ànábì rẹ̀ nínú ìmọ̀ntọ́pamọ́ tí ó fi hàn àwọn èèyàn yòókù. tó wá sí máa ń pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń lò pin àwọn ànábì pàpin àwọn àránṣẹ́ tó o lè pera rẹ ní ìránṣẹ́ ọlọ́run o sì já ànábì ọlọ́run nìkan á lọ ọlọ́run fi hàn nínú ìmọ̀ntọ́pamọ́ àwọn ànábì gan ọ̀mọ̀ntọ́pamọ́ rárá àfi tọ́lọ́run bá fi torí ẹ̀ náà lọ́lọ́run ọ̀bẹ ẹlẹ́dàá sọ pé kó la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wọn ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹni tí ń bẹ ní sẹ́mà àti gbogbo ẹni tí ń bẹ ńlẹ̀ kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ń tọ́pa máa fi Allah. so ìmáàmù yìí wàá jókòó rọ ó tún jẹ́ ẹni tó ti fi Islam sílẹ̀ pẹ̀lú rọ́ tí ń pa pò máa ń tọ́pa mọ́ irú eléyìí kò yẹ kẹ́ tò lẹ́yìn rẹ̀ torí kò tọ́kí mùsùlùmí ọmọ ọmọ tò lẹ́yìn ẹni tó jẹ́ káfìrì nínú sọ́lá so wọn á ní ìṣẹ̀lẹ̀ máa mú mọ́ṣáláṣí wọn á tún lóun fẹ́ẹ́ ṣe kankan nínú mọ́ṣáláṣí kẹtù máa dá ó kí lẹ fẹ́ẹ́ dá fún eléyìí jẹ bó ti ṣe jẹ. hello. ṣayàkùmọ̀lá. orúkọ yín. hello. orúkọ yín wà ń gbọ́ yín o. salaamaleykum. aleykum salaam orúkọ yín bí tí ẹ ti ń pè. salaamaleykum. aleykum salaam ẹ̀yin ò gbọ́ wa nù ẹ lórúkọ yín o. salaamaleykum aleykum salaam wa rahmatulahi wa barakatuh hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí jẹ́ ti ń pè. Suleiman láti Abu Dhabi. ìbéèrè yín. ẹni tí ó ṣèṣì fi mọ́tò pààyàn hmm. bí ẹnìyẹn jáná mọ́ lẹ́nu so ẹnìyẹn wá kú hmm. so àwọn fámìlì ẹni tó kú yẹn wọ́n wá ní àwọn yọ̀ǹda rẹ̀ pé kó máa lọ hmm. so pé àwọn yọ̀ǹda ẹnìyẹn tó ẹni ẹ wá ń béèrè nísìnyí pé ìbéèrè òun pé ṣé kí ni tóun tún lè ṣe tí ọlọ́run bó fi forí jì òun tó yóò jẹ́ ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́kejì òun ni pé ṣé tí yàn fẹ́ ní wọ́n fẹ́ ké alukuran ṣé dandan ni kí yàn ó ṣe àlùwàlá àti pé tí yàn bá sọ àlùwàlá tálùwàlá yàn bá já yàrá bá so ṣé dandan ni kí yàn ó tún lọ lè tún àlùwàlá mi ṣe ni àbí kò ní tìmọ̀ ẹni tó bá ṣèṣì fi mọ́tò pààyàn lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń pè ní qatlul khata fífi àṣìṣe pààyàn ẹni tó bá fà ṣìṣe pààyàn wọn ò ní pa lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n yóò san owó ẹ̀mí ẹni tó pààyàn owó ẹ̀mí bákan náà yóò tún á ṣe kàfàrà eléyìí tí í ṣe ìtaràn nítorí pé ẹni tó bá pààyàn ẹ̀ṣẹ̀ oríṣìí méjì lọ́dá ọ̀sẹ̀ lọ́n ọ̀sẹ̀ yẹn ṣíṣẹ̀ tó sẹ̀yàn ń ló pè fún kó sanwó ẹ̀mí rẹ̀ ṣíṣẹ̀ tó sẹ́lọ̀ ń ló pè fún kó ṣe ìkarùn nígbà táwọn ẹni tẹ́ wá ṣẹ̀ látàrí pé ẹ pa èèyàn wọn àwọn bá ti sọ pé àwọn ṣàmójú kúrò àwọn fẹ́ gbà kankan ẹ̀tọ́ wọn ni wọ́n máa ma sọ pé àwọn gbọ̀n yín yẹn ṣùgbọ́n ṣàkíyèsí ní ìgbà tí èèyàn bá fi mọ́tò pààyàn lápèjúwe ẹni tí yóò sọ yìí pé ayáfi àfẹ́ gbà kankan wọ́n gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sáti jogún ẹni tó kú yẹn hmm. nítorí pé ẹnìkan kàn ní pera rẹ̀ lólórí ẹbí mágàjì ìdílé wọ́n wá sọ pé lórúkọ gbogbo ìdílé ayáfẹ́ láì jẹ́ pé ẹgbọ́ tẹnu ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sáti jogún eléyìí nítorí òfin ṣẹ̀ríà ò fàyè sílẹ̀ kẹ́nìkan fi ẹnu ara rẹ̀ kó fi bẹ̀tọ̀ ẹlòmíì jẹ ìwọ́n lè sọ pé ọyá fètì ẹ̀ náà sọ pé ìyá fètì ẹ̀ ẹnìkan nínú mọ̀lẹ́bí nǹkan sọ pé wọ́n gbẹ̀tọ̀ tó so nínú nǹkan tó yẹ kí wọ́n san lówó ẹ̀mí yẹn àwọn apìn nípìn lórí àwọn ẹni tó fi sílẹ̀ yẹn á wà wò kí ni tí ó kángun sẹ́ni tó sọ pé òun ọ̀yáfẹ́ o ẹ̀yáfẹ́ rẹ̀ ọ̀sọ́dọ̀ èèyàn bu ẹ̀tọ́ rẹ̀ ni hmm. ẹ̀tọ́ rẹ̀ ni lórí èèyàn rẹ̀ tí wọ́n ṣe kú pa látàrí àṣìṣe yẹn so nítorí bá jẹ́ tọ́ tiẹ̀ nínú ọgọ́rùn-ún ràkúnmí tó yẹ kó san wà san tiẹ̀ fún torí pé òun ọ̀yáfẹ́ so tó bá yẹ pé gbogbo wọn wá yáfẹ́ ìgbà náà la sọ pé gbogbo wọn yáfẹ́ wọn wọn tán fẹ́ gbà nǹkan kan nínú ẹ̀ṣẹ̀ tó sẹ́lọ̀n náà ní pípa tó pa ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ pẹ̀lú mọ́tò tiẹ̀ wàá ṣe ìtaràn ìtaràn yẹn ó ní í ṣe pẹ̀lú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tó bá wa rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ á jẹ́ pé wàá gba wàá sọ sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé tí ò gbọ́dọ̀ jà so tó bá ti ṣe báyẹn eléyẹn ni ìtaràn ṣíṣe ìsìpààyàn tó ṣe ìsìpààyàn so wọ́n á sọ pé ǹjẹ́ tá a bá fẹ́ kí alukurani sọ́nà yẹn ni ká jẹ́ pa àwọn kì í sọ̀rọ̀ yẹn ni kó jẹ́ pé alálùwàlà kó tó di pa kálukùránì lópin ìgbà tó bá ṣe kálukùránì tá a fẹ́ kí èyí tá a mà lórí wa la fẹ́ máa kà kì í ṣe pé a fẹ́ gbé alukùránì lọ. àmẹ́ni tó fẹ́ kí alukùránì pẹ̀lú kó fẹ́ gbé lọ́wọ́ ni o gbọ́dọ̀ gbé alukùránì lọ láì jẹ́ pọ̀ wà nú àlùwàlà nínú hadith eléyìí tó ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ anábì sallallahu alayhi wa sọ alimami albani rahimahullah wọ́n ní hadithun hasan ìgbà wa yìí jẹ́ ìtọ́ da tó fẹsẹ̀ rìn lẹ̀ sọ eléyìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá fẹ́ gbé alukurani lọ ẹ sálọ àlà àmọ́ tó bá pè tó wà lórí yín lẹ fẹ́ kà ẹ bùkátà kẹ sálọ àlà kẹ tó kà tó bá sì jẹ́ pé ń bẹ lára wàhálà kan tẹ́ ẹ̀ ní fọ́ọ̀kàn ńlẹ fẹ́ máa kà kò sí wàhálà ń bẹ ẹ lè ké láì lálù àlà tó bá jẹ́ pé gbé alukurani lọ́wọ́ ni ńlẹ̀ fi ń ké alukur'ani tẹ́ ti sàlùwàlá ṣáájú kẹ́ tó gbé lọ tálùwàlá ń bá ti já ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ tún lọ tún sí kó tó tún di pẹ́ tẹ̀síwájú pẹ̀lú gbígbé alukur'ani máa kà ń sùn. hello. hello. hello sàmúlò aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá a sókè díẹ̀ sí owó kan ibi ẹ ti ń pè. mo bá ara kìlá tó ta náírà. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ní ẹnìkan àjọ ń Hmm. so ó wá mú ó wá gbọ́n mi ní nǹkan ó mú nǹkan mi nǹkan tó dẹ̀ mú ẹtí bá rìn kan ó mo dá mọ̀ dáadáa mo mọ̀ pé mi mo ní ó ti wá pẹ́ mo ti gbàgbé nǹkan náà ẹni wá padà á fún mi ní nǹkan pé kí bóun ṣe nǹkan lórí ẹ̀ pé bẹ́yà bí nǹkan ẹ̀ bẹ́yà bí kó sàmì kí bóun tún nǹkan kan yẹn ṣe so mo sì mọ̀ pé mi mo ní ṣé mo lẹ́tọ̀ àti má dá padà fún àbí kí n lè pé kí ní ìbò ti rí mo sọ pé kí n bá sọ fún pé èmi mo ní yóò parọ́ pé eh, òun lòun ní ṣé mo lẹ́tọ̀ àti dá padà fún alhamdulilayi ẹ bùkátà láti má dá padà fún un láì jẹ́ pé ẹbí léèrè nǹkan yìí báyìí bó ló ṣe jẹ́ tiẹ̀ èmi ni mo ní nǹkan yìí sọ nítorí pé nínú òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní wàlẹ̀ sahibil haqqi maqal gbogbo ẹni tó bá ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ ẹnìkan àyè àti lè sọ̀rọ̀ wà fún èèyàn gbọ́dọ̀ kùnú ẹ ṣàlàyé fún báwo ni ansẹ̀tì ìṣèjẹ́ tiẹ̀ ansẹ̀tì tèmi lélẹ́yìí o tún wá gbé wá fún mi olùgbójú oníbọ̀ tún ṣe sòsẹ́ wọn kí n bẹ̀rù òun náà lè ṣàlàyé ara rẹ̀ ṣé wà nìkan wọ́n ṣe irú ẹ̀ fún hmm. kìí sèmi nìkan wọ́n ṣe irú ẹ̀ fún wọ́n wà lọ mú rìsíptì tí wọ́n fi ra tiẹ̀ wá rẹ́gísítà nọmba nǹkan nǹkan tó bá ẹ nǹkan bá wà lára kó nà ọmú tiẹ̀ jáde so pẹ̀lú báyẹn òdodo fojú hàn àmọ́ gbà o ò rà níbi tó ti yẹ kó o rà dípò kó ní rìsíptì tí kọ nọ́mbà sí lára sísè àwọn eléyìí náà ní ìsìn irọ́ parọ́ ni àní máa ń tí sòdodo àyàfi tó bá pẹ̀lú nǹkan yẹn nǹkan téèyàn máa ń rà tí ní rìsíptì kan tá a fi dá màá bí ẹni tó jiyàn ṣé ìwọ nìkan ti rú àgéhùn fún ọlọ́run ni ó sànù so ọlọ́run ni ó aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. abdulhamid alaza ni láti pèsè. ìbéèrè mi. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé bóyá ìmáàmù kírun ìgbà tí ìmáàmù kírun lọ nírun tí wọ́n ta ewu sókè tó báyà wọ́n ṣe àwọn mísíkì kan àbí wọ́n sì gbé síra wọn ìjọ lẹ́tọ̀ọ́ kí máa mú kán mọ kọ̀rẹ́ẹ̀tì ìmáàmù báyẹn àbí tó bá lẹ́tọ̀ọ́ àwọn agbọ̀nni wọ́n ti fẹ́ kọ̀rẹ́ẹ̀tì wọn ẹlẹ́ẹ̀kejì ni pé tí a bá ń tẹ̀ lókun lọ sí orí bẹ́ẹ̀ pé ó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn máa dìde dúró tí wọ́n bá ti ń bá mu bẹ́ẹ̀ àbí báwo ni o ti ṣe pé bóyá ń gbòkú bọ̀ ní sàrà ti rí wọn sísú náà ni pé ká dìde dúró ni àbí báwo lẹ́yẹ káwọn èèyàn ti ṣe ẹlẹ́kẹta ni pé tá a bá wà lórí tẹ gangan so àwọn àyè bo ni àlìbọ ṣé ká àlìbọ bàbá débi tí wọ́n ti ń sin òkú ni àbí ká bọ́ bàtà sí tòsín yà yín àlẹ́kejì àwọn tó gbẹ̀yìn ni pé àwọn irú ọ̀rọ̀ wo ni ìgbà tí a bá bòkú mọ́lẹ̀ náà so uh, wọ́n ní tí ìmáàmù bá ń ṣe sọ̀lẹ́ à tó wá ṣàṣìṣe nínú kí ó ti ń ké ṣé ìgbàláyé wà fún wa láti tún ṣe bẹ́ẹ̀ ni nítorí pé alukur'ani lélẹ́yìí kì í sọ̀rọ̀ bàbá wa ẹni tó bá ń kà tó bá ti ṣàṣìṣe ń bẹ̀ kò sí bó ṣe lè gàǹgà tó góńgò tó tá a wà ní tún ṣe tí bàbá lè mọ́ ọmọ wa dá síbi inú pé ṣé mo ń ṣẹgbẹ́ yìí tírù mi bá ṣàṣìṣe nù kí o ṣé ó yẹ kó ẹnìkan dáa nù yín tí ó tún mi ṣe <laughs> Africa level nìyẹn anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ń síwájú ṣe sọ̀láàtì fáwọn sàhábà rẹ̀ ńjọ́ kan anábì wa bá kí ó débi tí ọlọ́run bá ti mú gbàgbé àyà tó kàn so anábì tún wí láwì tún wí ẹnìkan kan ò sọ àyà tó kàn fún nínú àwọn sàhábà gbàtà wọn parí sọ̀láàtì yẹn anábì wa ń bi àwọn sàhábà léèrè pé alaysa fikum rajulun rashid ẹni tó gbọ́n sí láàrin yìí alaysa fikum Ubay ibn Ka'b Ubay ibn Ka'b sí òsì láàrin yín ni torí pé Ubay ibn Ka'b ń bẹ́ẹ̀ nú àwọn ẹni tọ́lọ́run bá fún Al-Qur'ani máa kéjù nínú àwọn sàhábà tó anábì fi ń kọ́ alẹ́ kọ́ ń bẹ̀ yẹn wípé tí imam tó bá ṣe àṣìṣe nínú kéwtéńké àbí kéwté ẹ̀ pàkásọ fún kọ̀mọ́ntì ọ̀kan lẹ́yìn ètò kéde ẹran létí so eléyìí ẹlẹ́màá nínú tí alifatihu alẹ́ imam so eléyìí ń bẹ nù nǹkan tọ́tọ́ tọ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ìwọ náà tó fẹ́ rán ìmáàmù létí ntọ́ fẹ́ rán ìmáàmù létí nípa rẹ̀ ọ̀dọ́ lójú kìí ṣe pé nǹkan tí ọ̀dọ́ lójú ni lọ́ọ́ máa ṣàtúnṣe nípa rẹ̀ iná ló fà ló fi jẹ́ pé àwọn ẹni tó yẹ kí wà ní sáfù alákọ̀ọ́kọ́ lẹ́yìn lè máàmù gangan wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímà anabi sallallahu alaihi wa sallam ó máa ń sọ fún àwọn sàhábà yìí pé liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó yẹ kí wọ́n ní màtúwá nílà ka inú yín àwọn ẹni kí wọ́n wà ń sáfútọ́ tẹ̀lé mi sòkè kàn ṣe kí gbogbo èèyàn èèyàn ká tò lẹ́yìn lè má mú tààràtà àwọn ẹni tó ń ní mà àwọn ẹni tó jẹ́ pé tí ìmáàmù bá ṣàṣìṣe wọ́n lè ṣàtúnṣe lè má mú ètò sì tún túmọ̀ sí pé lè má mú gangan fúnra rẹ̀ òun náà kò gbọdọ̀ jẹ́ ẹni tí ò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán láwọn ṣe lè máàmù yẹn gbogbo nǹkan lọ́mọ àfi kéwù nìkan <laughs> ẹni tí a máa kéwù tó wàá fẹ́ ṣe lè máàmù kéwù ni wọ́n sì máa mà tí wọ́n fi máa ṣe lè máàmù hmm. so sẹ́mukẹ́rù eléyìí tẹ́ bá lẹ fẹ́ máa tún ṣe sọ láti ó dìlé kéwù hmm. gba pé ibi tí rọ́fọ̀ àwa ó lè fún fatia hmm. ibi fatia àwa ó lè fún kẹsìrọ̀ ó lè máa gbé ayin kọ́ máa gbé sí kọ́ ó lè máa gbé họ́ kọ́ máa sọ di a so gbogbo orí eléyìí mélòó lẹ fẹ́ tún ṣe kẹ́ ẹ má tò lẹ́yìn orí eléyìí lọ́sàn-án torí ká ẹ má bàa fi sọ láti yín ṣòfò torí ẹ tí ìmáàmù bá jẹ́ pọ́ máa kéwké so ọgbà gbé nǹkan tó yẹ kó ké lẹ́yìn ibi tó bá dé ní ẹran létí tó bá jẹ́ pọ́ fẹ́ gbé síra wọn ni ọ̀tọ̀ ni àyà tó gbé wá lẹ́yìn ìtọ́kàtàn ẹ tún ṣe kò sí nǹkan tó burú ń ó fi tà ó fi pe yá ó fi wá ó fi pe fáw irú àṣìṣe yẹn máa wáyé ẹ tún ṣe kò sí wàhálà ń bẹ torí pọ̀rọ̀ ọlọ́run ọba lélẹ́yìn. wọ́n ní ṣé tó máa kọjá téèyàn wà kéèyàn dìde ẹ dìde kò sí tó burú mbẹ̀ anabi sallallahu alaihi wasallam ti dìde irú rẹ̀ wọ́n sọ pé ẹni tí wọ́n ń gbé kọjá yẹn pé káfíìrì ló kú anabi ní ṣe bẹ́ẹ̀ mí yẹn ń hmm. ẹ̀mí yẹn ṣe ń dà eléyìí ò sí pé ẹ ń ṣe ni so ẹ dìde fókù kankan dípò pé wọn àmọ́ pé ah kódà gbogbo èèyàn gan dìde fẹ́ ta ni wọn dìde fún ta ni so ẹ̀yin dìde nítorí ìbámu pẹ̀lú tánàbí sallallahu alaihi wasallam ni so wọn ní táwọn bá wà lórí tẹ ṣé gbogbo orí tẹ làwọn ti gbọ́dọ̀ wọ bàtà ni ẹ lè wọ bàtà lórí tẹ ṣùgbọ́n tẹ bá ti wà ní ibi táwọn sàárè wà ẹ gbìyànjú láti bọ́ bàtà yín lẹ̀ nítorí kọ́ mọ́ bàjẹ́ pé fi bàtà yẹn ẹ fi tẹ sàárè tẹ́yìn bá sọ pé àárín sàárè lẹ́ẹ̀ so ó ṣeé ṣe kẹsẹ̀ yan yẹ kó wá jẹ́ pé ń fi bàtà tẹ sàárè mọ́lẹ̀. hello hello orúkọ yín o. orúkọ owó dá. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí a ti ń pè. ìgbà tí wọ́n ń jókòó láti ìdè. àgbọ̀nyin dáadáa o abdulrahman abdulrahman ló fi láti kàrẹ́ àkókò. láti. ìkàrẹ́ àkókò nínú ìlú ìlú Ondo state. nípínlẹ̀ Ondo à ń gbọ́ yín. ẹgbẹ́ mi fẹ́ bèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́ sí ìwà kọ́mọ̀ ti parí nǹkan lè gbà náà. ṣé àyíká náà ti sọ wípé pé kùtùkù tó wọ́n tó kù gbọdọ̀ kọjá ojúgbà àbí agbára àbí lẹ́bi wa ṣùgbọ́n àyà àlùkẹ́bà tí àwọn àwọn àfáàfáà wọ̀ yàgbọ́ àwọn ìgbọ́n Naam. Hello. Ètò yẹ. Naam. Ẹ̀sùn àwọn aṣọ tí àwọn ìmọ̀mù máa ń wọ̀ ní tí wọ́n wọ̀ sí aṣọ tí wọ́n fẹ́ kí nìyẹn ṣé àdìsí ò wí bí aṣọ wà gbọdọ̀ kọjá ojú yìí ṣé kò bá wí. Alhamdulillah. حديث النبي صلى الله عليه وآله وسلم أن ما أسفل الكعبين ففي النار ها إكوين تباتي قم tayọ kókósẹ̀ wa nínú àwọn ẹ̀wù tá à ń wọ̀ àbí ṣòkòtò àbí ìta sánmọ́ra lásọ tó bá ti tayọ kókósẹ̀ wa inú nálẹ̀yìn ó ti gbẹ̀san rẹ̀ kìí ṣe pé ìtọ́ bá ti kọjá ojúgun so kókósẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ eléyìí túmọ̀ sí pé gbogbo aṣọ wa tá a bá fẹ́ dá kí àlà rẹ̀ kọ́ máa níbi kókósẹ̀ wa kò gbọ́dọ̀ tayọ rẹ̀ so eléyìí bá gbogbo kálukú wa wí ọba funfun wí ọba dúdú wí ọba àwọn olùmọ̀ wí ọba àwọn aláìmọ̀ wí gbogbo oníkálukú wa aṣọ wa ṣòkòtò wa ìró wa àwọn ọkùnrin aṣọ tá a san mọ́ra àwọn ọkùnrin kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ètò bá ti tayọ kókósẹ̀ inú rẹ̀ inú náà lèyìn ó ti gbẹ̀san rẹ̀ ọ̀rọ̀ pé lè máàmù lèmi kò ṣẹlẹ̀ ìwọ gan ló yẹ kó o tẹ́ sáǹpù fáwọn èèyàn kó o fi máa bọ́ọ̀lù ló ká sọ àwọn orí nígbà tó bá jẹ́ pé wọ́ọ́ tẹ́yẹ kó pè yẹn sídìí dáadáa wọn náà ní gbogbo àìdá kún ara rẹ̀ kí ló ń fẹ́ kí wọ́n mọ wá wò kọ́ sí lára rẹ̀ ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ṣùgbọ́n àwọn obìnrin òfin ọlọ́run bá ní kí aṣọ tiwọn kọ́ mọ wọ́lẹ̀ lóde wọn ìgbọ̀nwọ́ kan ìgbà táwọn obìnrin wá ní ìgbọ̀nwọ́ kan anábìnrin ọ̀dà kò gbọ́dọ̀ dín sí àtẹlẹwọ́ kan so obìnrin àyè òsì fún nínú òfin ọlọ́run ọba láti máa wọ bọ́ńfò aṣọ tiẹ̀ à ń fẹ́ kó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ gan-an èsè pé kẹsẹ̀ rẹ̀ kọ́ yọ ọ̀tà àmọ́kùnrin aṣọ tí wọn kò gbọdọ̀ tayọ kókósẹ̀ kò bá jẹ́ lè máa mú kò bá jẹ́ ládàáni kò bá sì jọ́ kan náà máa mú lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí aṣọ rẹ̀ gbọdọ̀ tayọ kókósẹ̀ rẹ̀ náà. ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wa létí pé wà sí ìta gbangba tí a máa ṣe hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ó sì tún tẹ̀síwájú lọ́la òde yìí inshàlá ní títí agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ tẹ́ni m prompt lógúnmọ̀ṣọ́ central mosque ọ̀jàgbó alsheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ inshallah àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí ọlọ́run kó ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ lórúkọ yín o. àwọn aleykum adúlá. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. abu abdullah alim ló ń sọ̀rọ̀ láti burkina faso. ìbéèrè yín. ẹ̀dàkùn ìbéèrè mi ni pé kí ni ó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa pé àwọn kan lè jí òkú. pé kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí. ìgbàgbọ́ mùsùlùmí ni pé gbogbo ẹni tó bá lòun ló jí òkú òpùrọ́ ni hmm. tó bá sì jẹ́ kó bá lè jí síbẹ̀ lórí tẹ́ḿbùrù kìnnáfàṣọ hmm. ẹ mú wọn lọ́bẹ̀ kí wọ́n bá ń jókòó hmm. òkú tó sì jókòó tútù tí ò tí ì gbẹ àwọn náà wà tẹ́ ẹ̀ tí ì gbé sìn ẹ pé kó wá jí ẹni tí ò lè jí bàbá tiẹ̀ tí ò lè jí ìyá rẹ̀ tọ́mọ rẹ̀ kú ti ń sunkún tíyàwó àbọ́kọ rẹ̀ kú ti ń sunkún tí ò máa ń tó lè ṣe sọ̀rọ̀ àwọn ju kó sunkún kọ́ káwọ́ lórí lọ kọ́ máa síra rẹ̀ lábàrá kọ́ máa fasọ̀yà mọ́ra rẹ̀ lọ́rùn ní ìlànà àwọn tí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó ti sẹ́ á lè máa jánu fánu sọ pé wọ́n bá wọn jí òkú tiwọn bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ wọ́n ti lọ síta náà tún lè ṣe kó tó lọ tà tó lẹ́yìn náà mùsùlùmí ti máa ń gbarú rọ́ yẹn gbọ́ pẹ́ nìkan lè jí òkú ó dájú pò náà gbẹ́sìn rẹ̀ yìí ǹsẹ́ àwọn akọ́pọ̀lọpọ̀ nínú à ń ṣe islam à ń ṣe islam náà orí gbàǹdùkú àtòdó lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe torí pé lásìkò láti jókòó bí tí wọ́n bá ti ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run tẹ́ẹ̀ fi gbọ́ yé dáadáa ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mẹ́rẹ̀ gbogbo ń tọ́ yẹ kẹ́ yẹra fún onílẹ̀ tún dàbúra kọ́lọ́ ẹlẹ́dàá kó sànù wọn. hello. hello. aleykum salaam ó kọ ìgbọ̀nyẹn lọ jẹ. ìbéèrè yín. ìbéèrè yìí pé sẹ́yìn bá gbèrò àbúrú sí yẹn àbúrú yẹn wá ṣe é ṣe nìyẹn hmm. irú ìtẹ̀rẹ̀ olè yóò ṣe. ẹni tó bá pé o bá gbèrò àbúrú sí àbúrú yẹn wá ṣẹlẹ̀ sí kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run wípé o ti dẹ́sẹ̀ nítorí pé dáadáa ló yẹ kẹ́ ẹ máa rò sáwọn ọmọ ìyá yín tó o ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí wàá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run wàá sì lọ bá ẹni tó gbèrò aburú yẹn fún sọ gbèrò aburú yẹn sí wàá bá dárò wàá bẹ lọ́nkọ́lọ́ mú aburú yẹn kúrò lórí rẹ̀ lẹ́yìn náà rẹ̀ sílẹ̀ máa bínú ara yín débi kó ọmọ gbèrò aburú sọmọlá kejì rẹ̀ ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn Islam kí ló lè le tó bẹ́ẹ̀ báyà nítorí pé ìwọ nísìnyí ìwọ ń ṣe fọ́gá lágbọn abìkan náà ń ṣe fọ́gá lẹ́gbẹ̀ẹ́ bòmí lọ́ba máa bínú rẹ̀ pé ọlọ́run ti máṣínì ló gbiná ẹ dàpọ̀ ẹ̀ torí àwọn nǹkan rádaràda tí ò wúlò ó ti gbàgbé pé ìjọmọ ìyanu ẹ̀sìn Islam ó ju gbogbo rọ yìí lọ ẹ àbí ẹnjọ ń wáyà o so òun lọ ajá má lọ́wọ́ ìwọ padà rọmọbìnrin yẹn fẹ́ ọmọ abẹ lọhùn kó kú má lọ Ọlọ́run bá sì ní kó ń tiẹ̀ kú ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ yẹn bú ẹ máa ń sọ pé ta lè yẹn bú ìwọ náà kárí bọnú ó ṣe bí ìgbà tí ìwọ kọ́ wọn bá wí so torí ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá. hello. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi ọgbà ni ẹbí ń pè. Ya Teslim láti Èkó. Ìbéèrè yín. Ẹ jọ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àfà ni pé tí ara èèyàn ò bá yá ní ọjọ́ kan hmm. débi wípé kò lè kí sọ láti ọjọ́ náà hmm. kí ni nǹkan tó ẹni yẹn lè ṣe lẹ́yìn ìgbà tọ́jọ́ ń bá lọ tán ṣé yóò sọ̀nsọ̀ láti ń padà ní ẹ tó fi gbàgbọ́ ṣé yóò sọ̀nsọ̀ láti ń padà ní àdúgbò ni yóò sì ṣe. alhamdulilayi kò yé wa bí o ti ṣe gbádùn débi pé kò ṣe sọ̀láàtì torí pé lọ́jọ́ àwọn jẹun ó sì lògùn. <laughs> sọláàtì ló ṣe é pati oúnjẹ ò ṣe é pati àá ó ti sẹlọ̀n lẹ́sẹ̀ ńlá mm. lábẹ́ òfin ṣẹ̀rí àásọpọ̀ màmá pa sọláàtì tì ní. Mm. nítorí kékin ló le tó o bá lè ṣe sọláàtì bá ń ṣe máa ṣeun ṣẹ̀rí àgbà pé kò jókòó kò fi ṣe hmm. ó tún lè jókòó ṣe wọ́n ní kò fẹ́ gbé ọ̀tún lélẹ̀ hmm. kò tún ní rọrùn fẹ́ gbé òsì lélẹ̀ kò lè rọrùn takáka hmm. gbogbo eléyìí náà tún ṣòro fún ọ ó lè fi ọmọ akáàrẹ kó fi ṣàpèjúwe mo ti dìde dúró kó ọmọ ké fatia kó o sì ka fatia kó ka súra lẹ́yìn rẹ̀ kó o tún fọ ọmọ akáàrẹ kó Allahu mo ti rúkú subhana rabbi al subhana rabbi al subhana rabbi al-azim Allahu liman rabbana walakal hamd allahu akbar ó sì tẹ́wọ́ ń lọ sílẹ̀ dáadáa ju ti ìgbà tí ọwọ́ àròkọ lọ ẹ dákun kí ló lẹ́nu gbogbo èyí ò tún ṣe é ṣe máa fẹ́yìn jù rẹ sí. so nítorí ẹ̀ lábẹ́ òfin ọ̀la á sọ pé ọmọ àmọ̀ paṣọ láti yẹn tì lópin ìgbà tó bá pé lọ́jọ́ yẹn ẹ jẹun ẹ mú mi ẹ lòògùn ẹ sì ń sọ̀rọ̀ dáadáa ẹ sì mọ̀ pọ̀sán mm. la wà nígbà tá a wà lọ́sàn ẹ mọ̀ pòru la nígbà tá a wà lóru kìí ṣe pé ẹ ti wà unconscious kìí ṣe pé làákà yín ò ṣiṣẹ́ mọ́ tí làákà yín ò bá ṣiṣẹ́ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ó mójú kúrò níbi sọ láti yẹn fún yín lọ́jọ́ sọ ẹ máa ń tẹ̀ ń ṣe kí ló dé tẹ̀ ṣe sọ láti téèyàn bá lọ kú pinrin lọ́jọ́ kí lẹ́sọ̀ fọlọ̀ torí ẹ eléyìí náà tún jẹ́ táwọn tí máa tọ́jú aláàárẹ̀ ẹ lọ jókòó tí wọn bóyá lọ hospital àbí ibi tí wọn bá ti ń tọ́jú wọn tẹpẹ tẹyìn ọmọ dààmú fún ni pé ṣé wọn ti jẹun ṣé wọn ti mumi ẹ tọ́jú ara wọn ẹ bá wọn núra Mm. ẹ wá ní dààmú pẹ̀lú pé ṣé wọ́n sin lọ. so kí lẹ̀ ń fẹ́ kátùbọ̀ tí àwọn ti jẹ́ tọ́lọ́mbà lọ pa wọ́n bà so eléyìí pàtàkì púpọ̀ pé ká mójútó irú eléyìí wọn á sọ pé lábẹ́ òfin ọlọ́run ọmọ àmọ̀ paṣọ láti yẹn ti ni wàá máa tọrọ àforíjìn láéláé wàá sì máa ṣe àwọn náfìlà tó pọ̀ bọ́yọ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀jẹ̀ foríjìn wọn. hello aláìkọ́ eh, ntọ́lá. ìbéèrè mo ń pè láti ìlú kejì ìbéèrè mi ni pé hmm. irú ìbéèrè kan tí ìsáàtú dáhùn sáà nísìnyí hmm. tó bá jẹ́ pé ẹni tí ń ra láàárẹ̀ yẹn kò lè pọ̀ mọ́ bí tọ́ba fẹ́ wá ìjọba fẹ́ wá mọ́ ó de la fi wọ́n de pápákì fún mi tó báwo lè ru ẹnìyẹn ti lè fẹ́ mọ kírun wá nù ẹlẹ́kejì ni pé tá a bá gbé òkú lórí tẹ gangan irú àwọn ọ̀rọ̀ wo ló yẹ kí ẹ yẹ láti ẹnu olùmọ̀ ṣé wà sí lórí ohun tí ń ṣẹlẹ̀ ẹnu lónìí àbí nípa ọ̀rọ̀ òkú àdúrà àdúrà wo ló yẹ ká ṣe fókù lẹ́yìn bàtà àti gbé òkú sínú ìsìn kan sínú sàárè kan àtàwọn àìsàn ìṣẹ̀lẹ̀. àìkún sọ̀rọ̀ tí ẹni tí wọ́n ń sáré tó ṣe pé gbẹ̀ jáde lára rẹ̀ ìtọ̀ ń jáde lára rẹ̀ láì jẹ́ pé ó lè dá dúró ọ̀ràn yẹn ló jẹ́ lásìkò sọ láti kọ̀ọ̀kan wípé kí wọ́n bá nu ara rẹ̀ wọ́n sì bá mú ìgbẹ́ tí bá ń bẹ nínú léèdì tó wà lára rẹ̀ kúrò ní ìsìn kó fi léèdì tuntun sí lára wọ́n wá sálò àlá fún un nígbà tí wọ́n sálò àlá yẹn fún un yóò sì sọ láti rẹ̀ ìgbẹ́ àbítọ̀ yòówù tó bá jáde lẹ́yìn tẹ́ ti sálò àlá yẹn fún un ọlọ́wọ́n bọ́ sàmójúkúrò fún nípa rẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe sọ láti rẹ̀ eléyìí jẹba wọn wá ní tẹ bá gbókùdé torí pé òkú tó kú náà ó ti tó ń wáàzì hmm. nítorí pé ẹni tí ń bẹ láàrin ní nǹkan bíi wákàtí kan sẹ́yìn tẹ́yìn tó ń sọ̀rọ̀ hmm. òun á dẹni tó ti ṣubú kalẹ̀ gbaragada báyìí kò lè gbọ́wọ́ kò lè dìde mọ́ ẹ fẹ́ bò mọ́lẹ̀ ẹ̀yin olólùfẹ́ rẹ̀ hmm. yìí ti tó ń wáàzì wáàzì kí ló fẹ́ pàtẹ́ súnà nàbẹ pé gbogbo bá ti tẹ́ àti nǹkan tó ṣe pé máa ṣẹlẹ̀ sókù lẹ́yìn ikú rẹ̀ àti tí ó ṣẹlẹ̀ sókù nígbà tá a bá ti gbé inú sàárè bọ́rọ̀ rẹ̀ ó ti ṣe rí díjọ́ gbẹ̀ndà òkè yàmà ní tó wá nu súnà òkè sà lọ o so ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kò sí wàhálà mi lẹ́ẹ̀kan láàrì gẹ́gẹ́ sọ wánú hadithi albara ibn azib radiyallahu anhu eléyìí jẹba wọn á nírú àdúrà wo làwọn máa ṣe fókù lẹ́yìn táwọn bá ti bò mọ́lẹ̀ tán kò sádùn àkànjú ntànàbí sọ tó ní استغفروا لأخيكم سلوا الله له الثبات فإنه الآن يسأل إما ترى فريج فما يعني الترى كل ما بو في سيرين لي تري الله والله باي أو ملك عم بليري تبعد سقوي اللهم اغفر له اللهم ثبت وتتو ní ìbámu pẹ̀lú àṣetánà bíi pàmbì ọlọ́run foríjì ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ mú dúró ó ti tó kò nídìí pé bàbá ìmáàmù ẹ bàbá dàda ọ̀tún lè má òsì lè má kálukọ́ máa ṣe ti àwọn fájà líla fájà ìzájà gbogbo ẹlẹ́yìn bídí àlàsà ni bákan náà kò sínú súnà igbe lẹ́yìn ìgbà tẹ bòkú mọ́lẹ̀ tán kẹ́ ẹ máa wá pé ẹ fẹ́ ṣe tẹ̀lọ́kìnù rẹ̀ ẹ fẹ́ nù ní gbólóhùn ìjẹ́rìí èyí tí ànábì ní kẹ́ òun náà ní kó tó ó ní laqinu mawtakum la ilaha illallah ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha illallah kún tó kú wọ́n pè lókù bi'tibari ma sayakun àkíyèsí pé yọ padà dòkú ń tí ń káku ti kú tán pé lágbájá ọmọ lágbájá bó o ti ṣe máa wí gbólóhùn yìí láyé ń máa pè fún ọ nísìnyí máa dáhùn ẹ̀ rí dírámà <laughs> àdìsí tó mú wọn hmm. so eléyìí kọ́ máa pé ńlá tẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò tí wàá létí pé wàá sí ìta gbangba tí a mọ̀ sí húdẹ̀ wọn àbúrò ìṣòro tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀la òde ó sì ń tẹ̀síwájú inshàlá lọ́la òde láago mẹ́wàá àárọ̀ àwa tí a bá gbọ́ ká sọ fún ẹni tí ò wá sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ lèmọ̀dúnmíà sẹ́ńtà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshàlá. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa abdulsami lórúkọ mi ò ń pè láti ìpínlẹ̀ Yobe ọlọ́njẹ sáré ṣe pẹ̀lú dáadáa lérò yìí ní pé àwọn Yorùbá máa fúngbà mí pé bàbá ìyàwó ẹni àbí bàbá ọkọ ẹni bàbá ẹni àbí ìyá ìyàwó ẹni ṣó wá lẹ́tọ̀ọ́ kí èèyàn bọ̀ wọ́n lọ nígbà tó bá náwó síyàn bóyá ìyá ìyàwó èèyàn alhamdulilayi alhamdulilayi bàbá ìyàwó yín bàbá ọkọ yín wọ́n ṣe wọn yóò bá nù nínú sẹ̀rí àwọn èsè bàbá yín yóò bá gan àwọn èsè bàbá yín so nǹkan tán kàn gbà lérò ní pọ́ yẹ kẹ́ ẹ pọ́n wọn lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń pọ́n àwọn òbí tìyín náà lé torí pé eléyìí ló bí ìyàwó rẹ̀ tí wọ́n ń fẹ́ eléyìí ló bí ọkọ rẹ̀ tí wọ́n ń fẹ́ kọ́ pọ́n wọn lé má kàn wọn lábùkù so ìtumọ̀ nǹkan tán gbà lérò nù tí bàbá ọkọ rẹ̀ àbí bàbá ìyàwó rẹ̀ bá wà náwó sí ọ kò sí nǹkan tó burú kọ gbà torí mùsùlùmí àti mùsùlùmí tó bá bára wọn lọ ànábì ni wọn ò ní túwọ́ kákọ́ lọ́hún tó forí jìn wọn bàbá rẹ tó bí ọgán bá náwó sí ọ ṣẹ̀rí àsọ pé kọ gbà nítorí pé ọlọ́hún forí jìn àyín méjèèjì kẹ tó túwọ́ ká àmọ́kẹ́sì ọlọ́kọ náwó sí bàbá rẹ o hmm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba àfi sanwó lẹ́sùn aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́kàn ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ́ orin wá láti òkè àdúrà kíntola pẹ̀lú afa ismail àti afa mustapha jazakumullahu khairan ọ̀làdùnní belo ń lókọ̀ mi inshàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ọ̀tún ètò yìí tí a kò ní àlè fi kù fi dín inshàlá títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbàlùjẹ́ náà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.